we are in the hospital but we'll be going very soon Well, eh? ah no Miss small Mm. Sorry. Sorry, sweetheart. Lọ́run kó gbà wá o. ìlẹ́bùn péré ni mo dé aago ńlá lọ́dà ìpa máa padà sílé lónìí. Wọ́n dáhùn lóhùn láago kéékèèké àgbo ńláńlá sickness ti lọ. sickness ti pòórá pẹ̀lẹ́ dàlẹ́ lọ́wọ́ ni jẹ́ ká bọ́ ṣẹlẹ̀ sí wa ó ga. ọlọ́run lè jẹ́ kọ́rọ̀ burúkú ṣẹlẹ̀. We're still here in the hospital, but eventually wọ́n ti pè Sarah. So we are waiting for the only one test náà ló ń fẹ́ ṣe ṣáá because nígbà tẹ́mi ti ẹ̀dẹ́ bíbá ẹ̀dẹ́ mi ni mo fẹ́rẹ́ dán gbogbo kíní <laughs> mo ló ń ṣe mí ó ti pòórá ni <laughs> ó ti lọ ó bá débi ẹrù ọmọdé ò débi ẹrù anyway they give us uh, eh, Talano twice that's painkiller they give us painkiller twice since morning so. I'm feeling okay. And the only cough at the body temperature, you know, your temperature is cool down a little bit. Ó máa okay, To what? dé tó bá sùkà rẹ̀, tí n bá bẹ miss omi yẹn pẹ̀lú sùkà rẹ̀ sí you guys please uh, i think there's a new virus outside right now it's in the i mean eh, it's form of flu like that please use your mask thank you thank you adesanya it's not even me it's my daughter ah <sighs> thank god not me alone my daughter maybe just because uh, téèyàn bá ní flu ní sọ̀rọ̀ àndẹ̀ tó bá sneeze tó bá wà <coughs> you sneeze like we are always together if you cough we cough you know and um, we just sleep in the same room but that yesterday two days ago, I noticed that she was having serious temperature and she covered herself, so I have to go and sleep. Uh, tell her to come and sleep. So we sleep in the same bed. And the moment she's, you know, tell tẹ́ni tí bá ti ń ṣe tí kò bá ṣe mí tí tèmi that's lọ lẹ́sẹ̀kẹsẹ̀ I have to be mama she did it. you know. I I believe maybe the doctors or the nurses, their is maybe they want to because the moment you come in, they will attend to you. Then you'll be waiting. Now when you are waiting for doctor, that is when the problem is. Maybe they, they will give you talano, like painkiller, like maybe they will believe maybe just a minor painkiller, so they'll be waiting, maybe the Some people will also go. Like the Atarano is very is very powerful. The Atarano is very powerful compared to the one I even bought because I bought one before we normally go to the chemist, a pharmacist to get uh, um, Talano just to in case of anxiety to keep at home. But the one I have for the past two years, I wasn't using them. Yes, it's expired when I check it. So I went to the shop to put to get one. So that one I got is no painkiller. So I also gave her. I took uh, two days and I was my I was okay that time because it's cold. And that time I was doing a uh, delivery. And during the cold, you know, the only thing is that when you are walking in that snow, in the cold, you may not feel it immediately. After some times, eh, when you try to relax, that's when you start feeling it. So and my daughter, she'll be the one, if you want to do delivery, she come back from that, you know, she'll be the one to take it inside. She, she, she carry a lot of things. I will talk when I get home anyway. Maybe tomorrow I'll give a date about that. So the flu, and again, when you are not, and my, <clears throat> maybe you don't have time for yourself and you're not eating regularly, it shut down your immune system. And when your <clears throat> system, immune system is a little bit down, you feel like that, you have a fever, flu, sore throat, you know, that's just the symptom because of the virus, uh, eh, they will be getting into true cold. So, like me, if I want to fight cold, I know the necessary food. You eat necessary food. You give necessary nutrition. I do that. But in my me, <laughs> they fight me in many ways. Eh? <laughs> Anyway, I pray for the heart to forgive everybody. I pray God to give me the heart to forgive everybody. Yeah, to forgive every people who have hurt me one way or the other. I'm praying for the heart. No it's small thing. So, see, it's not me alone. Just uh, the doctors are tired. They know there's not too much doctor here. A lot of people. The boy Tẹ́ bá gbọ́ pé alágbára àwọn òṣìṣẹ́ pọ̀ alágbára mi iṣẹ́ pọ̀ nílẹ̀ òṣìṣẹ́ alágbára ò tó nǹkan. Like we have a lot of sick people. When you don't go to the hospital, you don't know that people are sick. A lot of sick people. The weather is not the The virus that go into the weather is not a friend to anybody. Both children, who and are young, female and male. But they are telling we don't know what they are. We've been here now. They call us now. It's about they say they're coming. Their things don't like fast like that. Decide. I mean, quickly attend to you and there you go. ìwọ̀n tí àti ẹ̀rí sùn látijọ́ yìí wá dàbí You want ṣe be bí She don't want to wá ọmọ mi ò sùn so ó ní temperature headache all those things. Tim. like àwa tábà ti tábà ti rí pé àwọn kìnìún bẹ́ẹ̀ yẹn ó láwọn kànà fún oúnjẹ tí màá ní jẹ I will avoid some food at this tí bá mọ̀ pé mo ti fara bọ̀ tútù bẹ́ẹ̀ yẹn tí ó dẹ̀ ń lọ fún other students also dey sick. Many people are sick like that. They have not given us anything. They just want to test us. They say if we, they will test us for COVID. If they will after some time, if they if it's positive, they'll call back. If they're not positive, nothing. They will just give me. I don't know. They are commercial. The doctor have come to see my daughter and also try. They even say, ah, if you come tomorrow?" I say, "I I collected the paper for the appointment, but The doctor just attended to me. He says, test your home. You have no serious problem. He asked me, do you have a VP? I said, they check it. I was even thinking I'm going to have VP. not VP. <laughs> Ọlọ́run my journey ẹni long we shall mi gan-an Ọlọ́run jọ ọ́. Say what about cholesterol? I say I can't say that, about that because I've not uh, do it like a shake off for a long time since I came to Canada like I know me, I don't know about cholesterol, but eh, other sickness yẹn ọlọ́run ò ní fún mi torí ọlọ́run fi gbogbo ẹsẹ̀ a liar. <laughs> oh god tọ́tà fún sorry. tó bá jẹ́ pé o ti wà lẹ́sìn bá ti tea or tea you warm your your water with uh, you put some lemon in your water tí wọ́n fún ẹ ní tìrandóde <laughs> lẹ́ẹ̀kan yìí bàtà á ti lo how many hours la ṣe ń bọ̀. <laughs> You want to remove your clothes? I said, no, you need to remove my clothes. The, that person said you should remove your clothes. Yeah. oh, look at me a fẹ́ máa lọ ilé bàbá bẹ̀ wọ́n o ara wa ti ìkọ́ni ìkọ́lókọ̀ ara wa ti yá o kó tó ti pé dókítà ẹ̀ wọlé wa mo ti fẹ́ kó mo ti sọ fún ọmọ mi pé ìwọ ìṣòyí á máa lọ ẹ bá oríṣiríṣi oríṣiríṣi gan tí mo sọ fún mi mo ní má lànà ẹ o bá tètè kó lànà ọmọ mi ní kí n dúró síta mo là máa jọ dúró sí ibi báyìí náà bá fẹ́ rí náà bá fẹ́ rí mi ẹ̀kọ́ mo ní tèmi ò lè ìbò ọmọ mi wọ́n ní kó bọ́jọ́ ó wà ní owó hospital gown mi wọ́n na owó tuntun kó sí lára ìyẹn ló tún yẹ kó máa wúkọ́ kúkú. It's not funny. They asked me <laughs> about cholesterol. I don't know. But, oh God, Bola. I don't know. <laughs> Ọlọ́run tó ń bá mi ṣiṣẹ́, I don't even understand. pẹ̀lẹ́ take water now take water <clears throat> there's no lemon there's no thing without okay wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ fún ọ taste kan ni o bá ko kó ko nǹkan tó bá níbi lemon bẹ́ẹ̀ kó rà kó mú. tí ó bá yẹ pé ìwọ ò ní appetite láti jọ yìí tó bá ní appetite tí n bá se ọbẹ̀ ẹ̀gúsí tí mo fi ẹja gbígbẹ sí tó wá jẹ́ bitter leaf tí mo fi bitter leaf sí tí mo ru àmàlà mo láì àmàlà bí ẹ̀bà abẹ́sẹ̀mọ́ tó jẹ́ bí ẹ̀mejì lójúmọ́ mo máa bú sí mo sì tọ́ mẹ́rin bó tiẹ̀ jẹ́ yọkàn bó dẹ̀ jẹ́ ọ̀gbọ̀nà kéèyàn fi égúsí pẹ̀lẹ́ pẹ̀lú sorry. sorry darling tó bá tiẹ̀ jẹ́ ògbòrò pẹ̀lú ugu àti scent téèyàn rẹ̀ sínú ẹ̀ téèyàn fi ẹja ẹja tẹ́tọ̀ yellow tail yellow tail kó fi sí kó fi yellow tail sí ṣé ti yẹ bẹ́ẹ̀ kó wá bò kó má pọ̀ kó wá fi àmàlà sí àbí ẹ̀bà àbí sẹ̀mọ́ kó wá bò bẹ́ẹ̀ sílẹ̀ kó jẹ́ dáadáa after some time tó bá jẹun bí ẹ̀ mẹ́ta lójúmọ́ to dey watch kind of water you to máa mu tó fi lẹ́kẹ́ sí ìlú sì máa jẹ́ pé bóyá èdè kì í bó ṣe ń wo bó ṣe ń yọmi lójú sí are you crying why. not crying it's because I I talk just okay don't worry Ọlọ́run ìwọ gan ṣe ẹ̀yin ò pa ẹ́ pé bá ṣe jókòó látàrọ tá à dé dókítà tí wọn kàn fún wa tá à dé jókòó àdé so they want to see that what I nǹkan more mo as a as a psychologist ṣùgbọ́n what I think they are trying to maybe they want to know. Hello. Uh, Jose English. English. English. Your name is? You, can, you can speak French also. <laughs> Okay. Sarah et Bola à Okay. Je vais faire vos dépistages. Puis après ça, vous allez pouvoir partir. Euh, <laughs> on va aller dans la gorge. OK. Et dans le nez. 嗯。 <laughs> fini. Merci. OK. Bye bye. <laughs> Bye. Merci beaucoup. <laughs> C'est fini. Uh, it's mine. Oh. It's mine. Let me take it. Yeah. Sure? It's for me. Yeah. They gave me the appointment, but I know it's no longer in. It's no longer an issue, but my daughter. You want me to hear me? <laughs> I'm learning put it, put it from, your face. Let me, let me hold my Your jacket? Mm-hmm. You need it? Let me hold it for you. No, it's cool. <clears throat> báyìí làwọn èèyàn máa sùn if I show you a lot of people in emergency people they see go. It's raining. What is snow? What is snow? uniform fẹ́rẹ́fẹ́ bó ṣe wà lọ́nà yìí. Shall I the t-shirt that is with you, right? Yeah, um, I only have this the black one. The black one? Okay, the white, I think. Something is, smelling here. Oh! It smells like it is that àwọn oúnjẹ tá a rà sínú mọ́tò ó ti hàn. it smells like McDonald's. no it smells like uh, those uh, African food and meat. eléyà ò lè jẹ́ kó Let me go. you know for like two weeks now bí ti máa ń sọ oúnjẹ màmá sọ fún ẹ go ṣé Yeah, could be. It could be COVID. That's a symptom of COVID. But we try. No. You want to help you? No. It doesn't sound. It's your jacket that is blocking it. Mommy, shape me. Can you jacket you want to wear later? What is it? Okay, kò ṣojú ẹ̀. You know, for two weeks now, I don't perceive any smell, like aromas. Sorry. When I'm cooking, mo mọ̀ pé mo á bèrè lọ́wọ́ ẹ̀ máa ní mi ò gbóòórùn oúnjẹ, which will smell nice. You know? Okay. Àwọn ilẹ̀ ẹ̀ òtútù mú ẹ̀ although one thing ni pé when you are having temperature eh, yeah. they will tell you to you remove your clothes but mm. even when you are having temperature yeah. you will be feeling cold because you mama feel feverish. You understand? But at the same time, you still need to open yourself up. You understand? You know, in the ilé òrùn matter gbàtà rẹ̀ ní temperature yẹn tó tó ń fi olóhùn feel cold. And then you cover yourself with blanket and remove it and say you should open yourself. You should release yourself for her. So you need ṣòtìyẹ kò tó ń ṣe fún ẹ lẹ́ẹ̀kan nìyẹn bọ̀ tó mí yẹn tó bá tí kọ́ yẹn bá ti understand because that cold cold water mm. cold things will activate the we activate the cough you understand i'm just telling you it's until tí iṣẹ́ tó máa ṣe mí ìmọ̀ àfọwọ́lágbà you know we care iṣẹ́ tá a lè ṣe ni iṣẹ́ ti yé ọlọ́run gan iṣẹ́ kẹ́ yẹn kò wù mí mọ́ bọ̀ tó torí ẹ̀ ó wù mí bíi pé kí n just to take care of my family yes ẹ̀bùn kan láti because eh, àwọn experience yẹn kò ṣe self education you know kì should ṣe a lo oògùn kankan nínú lẹ́sìn. But naturally, when you're having flu, there's a part of food, the kind of food you eat. You understand me? You deny yourself from some food and you start eating some food. But the man's offering, "Mama, I'm ẹ, coffee púpọ̀. Irú tíì níjọ́ tó mu tíì, tíì tó mu green tea yẹn. Ó dẹ̀ kó hmm? I mean, only ní caffeine, I'm sorry. Only ní quinine, ó ní caffeine The green tea wa yẹn, èyí náà notice that tí máa mú jù. ta ló ń pariwo lémi lẹ́yìn tani. mi ìwọ́n kó tiẹ̀ rí ojú ń rò ṣá bí wọ́n jẹ́ kójú èèyàn tiẹ̀ ẹ́bí ni mọ́tò ìgbọ́n tiẹ̀ dọ̀tí náà jẹ́ wájú. so gbà tó rí pé o ní appetite ni o ní appetite tó kó bá ní appetite tí èmi bá sì kì í sìn tèmi bá fẹ́ sick tó máa mọ tó bá máa serious lọ ní tí máa kọ́kọ́ notice ni pé tèmi bá ń jẹun tí n bá ti rí pé mo fẹ́ sick yẹn mi ní máa ní taste oúnjẹ yẹn ò ní ní taste púpọ̀ sorry oúnjẹ yẹn ò ní ní taste púpọ̀ máa dàbí pé kí n máa ṣa oúnjẹ jẹ kò máa force ara mi jẹ but kì í kò just oúnjẹ I make sure I eat what is good for my body on a good day tẹ́pẹ́ tí n ti jẹ mo máa feel good so I start eating it so as I started eating it lẹ́yìn ó máa boost ó máa fún mi ní energy ó máa boost immune system mi so tí immune system mi bá ti wà boost gangan tó ti tí booster yẹn ṣiṣẹ́ dáadáa so it will be fighting whatever virus whatever sickness whatever cold whatever infection tó bá fẹ́ wọlé so because ìwọ ti lú òun ní appetite that's nǹkan tó scare me tó wáyé pé o sọ pé mo fún oúnjẹ lọ ẹ o jẹ lé o jẹun o jẹun o dẹ̀ lè sùn You ti understand two days irú àti ọjọ́ Wednesday ẹ̀sìn two days ó máa ti lọ títí èmi tó bá dàárọ̀ yìí ó máa ti lọ tó bá ní temperature tó bá ti ń jẹun tó bá jẹun tó fẹ́ máa fífi rich tó bá ti ń jẹun tó jẹun three times tó dẹ̀ lọ ń wẹ̀ tó ń jẹun three times tó dẹ̀ lọ ń wẹ̀ ṣètì yé because èèyàn máa ń fífi rich ó lè jẹ́ kí èèyàn lack of medicine ló lè ṣẹlẹ̀ ó lè jẹ́ kí èèyàn short of blood ṣètì yé ó lè jẹ́ kí èèyàn short of water ṣé ti yẹ́lẹ̀ yẹn ó lè kọ́ sí ẹ̀ lọ́tọ̀ ọ̀gbọ̀ ẹ̀ ó máa jẹ́ kí èèyàn máa wà á drédẹ̀ ṣé ti understand so ọ̀tọ̀ bá jẹun tó dẹ tó bá ti lè jẹun yìí bọ̀ kókò sí bó ṣe jẹun tó ní mọ́mi ṣé ti yẹ́ bẹ́ẹ̀ so ìgbà tó ní appetite yẹn baby covid gbogbo school náà àwọn ọmọ àwọn gbogbo ọmọ ẹrí school lè ṣe wa a lot of people are still having covid wọ́n lè tún wà pé a lot of virus these days that people should start wearing masks like like like before so when you go into school you put on mask ṣùgbọ́n àti ẹ̀sì ní dágàn gómi tẹ̀ tí ìdá mask yẹn ṣorí màtá kúrò lábẹ́ ibẹ̀ yẹn sìn tó kúrò lábẹ́ sìn ṣorí pé ikọ́ yẹn ti ti kúrò ṣé o bá tún mu omi tó bá tutù tí ó jẹ́ pé láti fún inú fíríjì sí ikọ́ yẹn ó dẹ̀ pé máa ń gbọ́ràn mo <coughs> stop water tó i stop it <coughs> so tolúwa ni mí tolúwa ni mí wọ́n uh, ti tí mo tún máa fẹ́ sọ fún ẹ ni prevention is better than cure okay you can see we thank God for today There's no concrete thing now we, did, we, we just like we left home we sitting down there kàtí exercise mo ṣe lé nìkan ló ti ọtí ẹ̀ tó ń gùd wo bí bá ṣe rìn round yẹn understand so tí má sọ fún ẹ nígbà mí náà stop using cold water ice block especially for tea during winter it's not good even during summer it's not good eating you know I'm talking to you from my experience because when I was like you mo love ice block gan anything cold is my friend. But then, I thought it was good for me. Nobody not too much education about those things like before, like these days. You understand? So if it's somebody is educating you about something that this is not good, this thing is not good for you, it's not good. Those things can cause problems as well. And you use a lot of milk, different milk, on cold water. There's some milk It's a part me, but they are good on hot water, not cold water. All right? Are you with me? Oh, down. So, I know the man's of my way. Like if I'm sick, me you can't be sick, you pay feverish, cold, and all those things. I don't feel tó bá wà worried. Mo máa ń sọ fún my own ipe títí ẹ ló máa ń dùn mí jù òun ló máa ń because o ní tètè sọ torí pé mo ti complain ipe sarah o má jẹ kíní o this is not good for you o ìjọ yẹn báyìí nítorí ní tí mo fẹ́ mu gàrí ó ní ìwọ náà mú mi èmi tí wàá mọ́tò dín gàrí a ní nǹkan tẹ́mi fẹ́ fi mu gàrí yẹn ẹ̀pà yẹn ó nífẹ̀ẹ́ ẹ̀pà mu gàrí yẹn ẹ̀pà is good for heart is good for throat ó nífẹ̀ẹ́ ẹ̀pà mu gàrí yẹn tí bá ní mo fẹ́ lo àkàrà o lè má jẹ àkàrà yẹn tí bá ní mo fẹ́ lo nǹkan míì o lè má lo nǹkan tèmi bá lò láti fi mu gàrí tí wọ́n fẹ́ mu wá kò mú bẹ́ẹ̀ and those gàrí yẹn kò ní good ó lè má good fún ẹ gbogbo nǹkan tí ò bá good fún ẹ nígbà míì wàá máa jẹ it's not good for you for safety for security purpose àwọn nǹkan míì tó máa ń ṣe àwọn ẹlòmíì léṣe tí ò good fún wọn ni wọ́n ṣe ni ló ló ló hand wọn ní nǹkan tó ń fàyàrà wọn náà wàá lọ sí hospital látàárọ̀ ọ̀sán covid kìíní tí wọ́n ní sílẹ̀ yẹn a ní thousand of it nínú ilé àbí bẹ́ẹ̀ kọ́ a ní kìíní covid yẹn yẹn nìkan náà ṣe fún wa látàárọ̀ a dẹ̀ jókòó síbẹ̀ yẹn a jẹun a ṣe anything gbogbo nǹkan tó yẹ ká ṣe tá a bá wà nínú ilé ńsìn kò dẹ́ ṣe ọ̀dọ́ òun fún wa tara náà níwà ńgbà tó ti lo tara náà lọ́jọ́ méjì ọjọ́ kan ló lo tara náà onímọ̀mí i took tara náà one in the two in the morning two in the afternoon oní ìgbà tó dẹjọ́ kejì oní ah, mọ́mí i don't want to take tara tara náà again bàtà dé hospital nísìn bá ṣe kọ́kọ́ dé tán ṣẹ́ẹ̀kì bp ẹ wọ́n ní oní temperature gan ipe kò dáa wọ́n fún ẹ ní tara náà èmi náà gbà tán ṣe tán tán tẹ̀sí mi tán wọ́n fún mi tara náà torí pé mo ń complain pé ìró pé ọwọ́ ń ro mi nǹkan kan bẹ́ẹ̀ yẹn you so di tara náà tí a sọ pé a fẹ́ lò yẹn òun náà ni wọ́n fún wa yẹn isn't it tara náà yẹn náà ni wọ́n fún wa yẹn mo dẹ̀ ti fún ẹ nínú ilé náà olóòfẹ́ lò ó dẹ̀ ní appetite so a dẹ̀ tún lọ sí hospital sí although you are feeling better now but wọn ò fún wa lóògùn kọ̀ọ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ we are not being given any medicine yàtọ̀ apart from the Tylenol tí wọ́n fún wa mẹ́rin wọn ò prescribe anything pé go and buy this go and buy that pé what happened to me is not so serious what happened to you is a little bit serious but still you are getting better the Tylenol you use now ó really ó actually help ẹ àbí bẹ́ẹ̀ kọ́. Oh, down me alone. kí ló bá ń bẹ sọ tó ní ilé ìsọ̀rọ̀ sókè. I answered you. Okay. So tí kíní yẹn bá dẹ̀ ti máa ní tó fọ́nì ni pé kíní yẹn á ti wọ ìwọ lára kó tó sọ fún mi torí pé oúnjẹ tó máa ní ta máa ní kó má jẹ má ṣe gbogbo mẹ̀nẹ̀mẹ́nẹ̀ ìranù yẹn nínú ilé it's not big I don't like it torí pé àwọn ọmọ òyìnbó máa ṣe kó gbogbo búlọ́ọ̀kù papọ̀ kó gbogbo ẹ̀ máa ṣe musmodo oríṣiríṣiríṣi inú ilé you too be doing it ìwọ dẹ̀ mọ̀ pé you are allergic to that cold you know that ṣé o mọ̀ pé wà allergic to o mọ̀ pé wà allergic to cold too much fresh milk ìwọ tó máa fẹ́ mu mi ò mu fresh milk rí ìpé kéèyàn mu rọ̀ mo lè sè é I can cook I can make milk okay but you you drink fresh milk gbogbo fresh milk yẹn wàá máa fi mú gbogbo nǹkan o ní wọ́ọ̀mù ẹ̀ kó hot wàá lóò fẹ́ kí wọ́ọ̀mù kìíní ẹ̀ kó hot fresh milk it can cause all these things. kí ló parí ẹ̀rín sí o ní wọ́ọ̀mù fresh milk it's not good it's not good for you it's not good for you fresh milk you have to emi To bá fẹ́ mu siri. rí o lè gbúdọ̀ warm ẹ̀ kó warm To bá ti wá warm ni o lè tó wá feel for some minutes kó kú tó bá yẹ pé òun kó wọ̀ gbẹ́ yẹn but tó bá kú yẹn àmì tó bá tó ti wọ̀ mẹ́ yẹn if anything going to be inside tí ò ní tí ò wá okay then is because of the hotness is to bring down the the power of the anything tó bá wù kó máa fẹ́ tó fẹ́ lórí rẹ̀ trigger ní àgọ́ rẹ̀ yẹn so but ìwọ ò ní fẹ́ gbọ́ it's not actually good at times eh? a word is enough for the wise like even them information may be circulating that don't give up anything oh this woman ẹnu ẹ ga oh and people be saying say that now oh, wọn bẹ kí ni kan sí èmi náà bí mo ṣe ẹrú bí wọn ṣe máa ma sọ pé kàn máa kàn kàn anything like seriously serious kàn máa dẹ sọ pé bíbá iná ti ta dúró nǹkan kan bẹ́ẹ̀ èmi me too i'm afraid of people people too are afraid of what i'm going to say and again the, the same time we got to be careful like that, no more. pé make it control. expire mo la máa ìwọ náà lè sọ pé ṣèbí ó lé wọ ohun ó lé wọ ohun yìí ẹ̀ ni ara ni but tó bá fẹ́ make èèyàn poor you don't need to kill yourself although part of things that the stress they are giving to us is also part of it yes part of stress that's why when I níjọ́ yẹn sì wọ́n máa send you a lot of eh, insurance ìfẹ́ yọ owó mọ́tò àbí insurance ìfẹ́ yọ owó mọ́tò owó yẹn ìkan nílò ẹ̀ dìkẹ́ ó padà yọ kọ́ ni one oh something dẹ̀ new insurance yẹn ó wá mú gbà tó máa mú ìwá sí ó mú seven hundred and something wá because wọ́n believe pé this is a month of tax so ẹni owó tó bá máa gbà lọ́ti tax wọn àwọn náà máa fẹ́ fi crook bá ẹ ṣe ni irú eléyìí nísìnyí tó ṣe kiri yẹn ilẹ̀ kan ti ṣú lónìí ni èmi ni mo rí mi ì dẹ̀fẹ́ rojọ́ púpọ̀ tó rẹ́jọ́ gan tó máa ń fọyàn lórí if not máa gbé wọn ni kán yọ kíní wọn mi ò fẹ́ I don't want it again mi ò fẹ́ kí èèyàn máa kàn purọ́ kó máa dún owó mọ́ mi nǹkan tó bá ti ṣe báyìí ẹ mo nu owó yìí náà ni kó máa fún ẹ frustration I don't I don't like that anything tí mo lè ṣe tí mo lè tẹ́ pé tí n bá ní pain tí pain kan tí ò bá ti jẹ́ severe pain mo lè ó ní exercise mo lè ṣe tó máa fi lọ tí n bá ní headache ó lóúnjẹ tí máa stop tí máa tó máa fi lọ ó ní àwọn oúnjẹ tí máa sè tí máa fi lọ tí n bá ṣe fried rice sí àbí tí mo ṣe. Se one pepper soup like that tí mo fi edé sí tí mo fi àwọn oríṣiríṣi ayu tùmẹ́rì gbogbo ẹ̀ tí mo fi oríṣiríṣi sí tí mo jẹ́ kó mi pọ̀ náà tí mo mú tí mo máa ń mú mi sí mo mi sí ibi tí bá tí àyẹ̀ gan bá dúró sí òun gan náà máa mọ̀ pé orí òun burú ni orí òun gbàgbọ́dé so please let us be careful we go this morning now look at time àjẹun látàárọ̀. tí bá jẹ́ pé a jáde lẹ́ǹkan láti lọ ra nǹkan tá a bá máa nídìí nsìn wọ́n á ti close gbogbo ṣọ́ọ̀bù ti close ká tó kí tó ń sìn ṣọ́ọ̀bù ti close. tí má ti wá ń sọ̀rọ̀ sí wa dákẹ́ jẹ́jẹ́ torí ẹ̀ ń jọ yẹ fúnra mi mo discover pé you this girl you are not feeling.